ṣe é ṣí bí gbá ó bá ìfẹ́ tí mo ní. Toma! Omi! Ẹ Come on. wà? Fine. What's happening? I'm good. Yeah. n bolo da. N fẹ́ lọ wọ ọ̀rẹ́ mi street kejì yẹn. Oh, ìwà àtọ̀rẹ́ yóò lè dúró sílé tiẹ̀. Ṣé ah. òun máa wá ń kí wọlé? Ẹ wo, jẹ́ bá àwọn kan Ah, mo kuli kuli alata. Ah, Kuli kuli Nígbà tí àwọn kan bò ṣé ti ìyẹn gbọ́ pẹ̀ tí ẹ mú lọ padà. Ó mà àánú mi ṣe é o mọ nǹkan kan nǹkan táwa ń jẹ ta fi ń fresh ah. ọmọ yóò já sí bó ni ilé ìpá àwọn bọ̀wọ́ ẹ̀ ń dẹ́ láàmú ládùúgbò yìí. <laughs> láàrin mo ti ń try láti pè é látàárọ̀. ẹ wo ipò táwọn ẹ̀ ń bá fi ń mọ́ra wọn sáfíìsì nǹkan kan ó kò ní sí ara. ẹ̀yà pẹ̀lẹ́ ó ti máa rẹ̀ gan. ó rẹ̀ mí dẹ́nu. ẹ ṣeun. lọ máa wo nǹkan tí mo gbé kaná jà ní ṣe kó jóná ni. <laughs> ó ṣe. bí ẹni tẹ̀mí gan ti mọ̀ pé ó máa yá ẹ báyìí mo ti ń dáná lẹ̀. Ah, so mo ní kọ́ ọmọ ẹ lọ check. ẹ ti kẹ́ ẹ ti ebi ló lé mi wọbi. bọ́ ẹdún náà Bíọ́lá ńkọ́. Bíọ́lá like mo ṣì rí three days ago but àtànà sẹ́yìn mi ti fojú kan ṣé kò sí. Hmm, kò sí kò sí eh, ẹ mọ kan ẹ jẹ́ kí èmi lọ wò. ní bá padà dé àmọ́ sọ ògùn tó bá kù dẹ̀ gbogbo tó bá gbọ́ kéèyàn jẹ́ yín mú ẹ. o dẹ̀ jẹun náà ṣé kò rẹ̀ ni. rẹ̀ mí kẹ́ mo jẹ́ pé kò rẹ̀ mí náà but ẹ mọ̀ pé um, téèyàn bá ní fọkànbalẹ̀ oúnjẹ ò lè lọ normal but tí n bá ti rí nsìn ara mi àti sílé ẹ̀mí mi ò ní gbóná gbogbo ẹ̀ àwọ̀ òkè máa kọ́ jọ akọ àṣẹjẹ mẹ́rin. má má tọ́ láàrin ó ń ńlá o òtútù ńlá mú ọkàn mi ọ̀rọ̀ ìfẹ́ bí àdán orí. ṣé wàá pa báwo ni ẹ̀jẹ̀ ṣé mo bá Bíọ́lá. ó dàbí pé mo rí tó wọlé ń sìn. oh ok. mo rí tó wọlé ń sìn ẹ ṣe. Abiola baby baby baby Abiola. ọkú mo ti kọ́lẹ̀kùn kọ́lẹ̀kùn sí mi ò gbọ́ mi ò gbọ́ pé anybody wà nílé no sign. Eh. mo lè rí tó wọlé bọ̀ kó tó di pé bóyá ó jáde gbà tí àǹtí ẹ̀ ń jáde wọ́n láwọn ò yóò mú kí tiẹ̀ dání so wọ́n drop spare key tí fún mi. oh ok ìpín case tó bá dé tí ó bá mú tiẹ̀ dání o a lè fi spare key yẹn wọlé. ẹ eh, bóyá kí n bá yẹn mú spare key yẹn kẹ́yìn fi jókòó dé nulẹ̀. oh fine fine. ẹ bẹ́ẹ̀ kí n bá yẹn mú spare key yẹn. ẹ ṣe. ṣe fẹ́ parẹ́. Fẹ́mi ládùúgbò gbogbo nǹkan tí mo ṣe fún Fẹ́mi ládùúgbò gbogbo mo ṣe nífẹ̀ẹ́ ọmọkùnrin yẹn you won't believe what he did to me he dumped me because of another woman pẹ̀lú gbogbo làkàkà mi lórí ìwọ náà ṣàmọ́ àìmọye ìgbà tí màá jí owó sísá mi tí màá kọ fún kó fi san owó school ẹ̀ ó wá graduate tán just just one year tó bẹ̀rẹ̀ iṣẹ́. Um, mo understand bó ṣe ń fi o kódà ó jẹ́ kó bára jẹ́ jù báyìí lọ. bọ́ẹ̀ mi ò rò pé tó ń torí tó bá parẹ́ ń sìn nítorí ọkùnrin kan ẹgbẹ́ ẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí sàárì ẹ̀ tí wọ́n ní fojú ẹ̀yàn. You don't need to. You don't need to. There is always hope. Okay, fine. Let me let you into my own story. For good four years, Tèmi àti girlfriend mi tá jọ wà ní university. Hmm. Irú èrò wa lélẹ́yìí báyìí èmi ò rọ́rọ̀ yìí bí ọ̀rọ̀ ẹni tí ó ní làákàyè kankan irú èrò burúkú wo ni. ṣé o rò pé èrò burúkú ni mo ní o. ṣé wo mọ̀ pé ẹni tí kò lówó lọ́wọ́ bíi pé kò ráyè wá ni irú èèyàn bẹ́ẹ̀ ò dẹ̀ sóko máa wo òun ni mo gain admission nísìn tó jẹ́ pé àwọn parents mi ò rówó san ṣé wọ́n tó help me tó sanwó exam mi ni mo tún fẹ́ máa ní pé kó wá máa see me through school ni àbí báwo mo yẹ fẹ́ ṣe nísìn. orí bíbẹ́ kọ́ ló burú púpọ̀ o ti gbọ́ a máa wọ́gbọ́n dà sí náà aláwọ̀ wá bá ṣe máa ṣe. ó kàn sọ pé a máa wá bá ṣe máa ṣe kì í ṣe pé ìwọ náà lówó rẹpẹtẹ lọ́wọ́ àbí part time job tó fi ń support ara ẹ̀ through school ni mo tún fẹ́ ní pé kókó tó wá máa fún mi náà lówó tí màá fi máa lọ school ni. ó kún mi ó kún mi gbogbo wàhálà yìí ti pọ̀jù i'm just thinking bóyá kí n tiẹ̀ defer admission yìí. sọ̀rọ̀ ló sọ ọ̀gbọ́n nǹkan tó jáde lẹ́nu. ṣé yẹn ní solution ṣé yẹn ní solution sí àti yẹn kò fọkàn balẹ̀ a máa wá bá a ṣe máa ṣe wo kò ṣe pé mi náà lówó kankan síbi kan even at this time I am totally broke but mm. really it's not the end of the world we will find a way we will work around it kò bá jẹ́ kí n ya a máa make sure kan sanwó school ó máa yá owó fún mi. really. bí mo ṣe bá tọ́lá sí kí o admission ni tí mo lè tún sanwó school tàdé jọ ń bára wa gbé bẹ́ẹ̀ mo ṣe jamb rántí ìgbà tí mo sọ fún ẹ pé um, bẹ́ẹ̀ ni pé mi ò pass jamb. yeah mo rántí dáadáa. irọ́ pátápátá gbáà ni mo pa fún ẹ. ah two seven three ló score. Yeah. Hmm. No. Why, Ilorinke? I am gonna be here in Lagos with you. But Larry, you've always wanted to study law. And Mark Eyi, eh, hi. I know, but you expect me, kí to ti torí pé mo study law kí n fi ìfẹ́ So you expect me to leave you here in Lagos and go study law in Ilorin? Why? I'd rather stay here and continue with the English than go somewhere else to study law. I'm dead serious. Okay, kill my máa sọ fún mọ́mísí? Oh, very simple. I will just say eh, me pass Oh, JAMB6 result Me want release it. simple. Are you for real? I am doing this for our love, so trust me. Hey. Wow. I just have to look at it again. It's really 273. Wow. It really are. Never mind. Lauren, stop! I love stays, and that's about the most important thing. I love you, baby. Trust me. Adébánkà. Okay, so okay. you will catch me soon. okay? Yeah, you're, cool that way, okay? Kò gbọ́dọ̀ wà blurry o. No, sure, sure. Just, um, just, just okay. okay, bits. Wọ́n ní kò tàyà síwájú kò tàyà síwájú. Ó fi sílẹ̀ jọ, ó fẹ́ kí n um. Okay, you just you, let me give you a selfie. A separate okay. picture, yeah. Okay. Oh, yeah. Separate. Yeah. We want to take okay, together. I saw one on the picture. <laughs> Uh-huh. <laughs> okay. So, uh, Everything personal. All right. Uh, Ṣé ẹ yàgbá bọ̀ Okay, oh, ah, oh, blue blue no blue blue lẹ wọ̀ oh. blue blue a minimum mo break ẹ̀. Yeah. Okay. Larry. Yeah, cool. Just change the post, like. Okay. Oh, yeah. Hey. okay. Good. Good. Yeah, yeah, cool. Fine. Iwo, iwo. Ẹ ti fọ́ ọmọ yìí, má bá fi bá yìí, má bá Come. má bọ̀. Kọ́. Larry, hope fine. Yes. No, no, Larry, come and take picture. No. No, why? Okay, Larry, oh, yeah, Larry. But enjoy one now. Larry, come. So, so I'm, no, so I'm gonna give you a nice shot. No, am I like it? Am I ah. like it? Natural. No, I like it. Oh yeah. No, am I like it? No, am I like it? Just. No, no, no, it's my boyfriend. It's my boyfriend. Ah, please, no. No, No, no, no, no. no. Let me, let me. Everybody, they were okay. It's ah, my boyfriend. Okay, kiss me, kiss me, so that they know you are mine. Emma, by me. No, no, you would not want to. Yeah, you can hold me from the back. Oh. Don't be jealous, don't be jealous, don't be jealous, don't be jealous. Yeah, you can hold me here. Oh, okay, okay, but the dash is gẹ́gẹ́ bí ọ̀rọ̀ inú Bible onítùú abẹ́tàdà wọ́ọ̀lù for the abẹ́gùd reward for the lórí mi ṣe wú hmm, inú mi ah, ṣe dùn lára mi ṣe yá. <laughs> Baby. All right, we'll see you guys around. Um, well, yeah. No, yeah, picture, picture, me right back, picture. Oh my gosh, I'm annoying. ló pọ̀ gan studio. báwo ló ṣe máa ń ṣe báyìí náà all the time. gbọ́mọ̀ gbọ́mọ̀ kí ni disappointed. o ti máa disappointed all the time. o like nǹkan tó máa ń ṣe picture tó ti báyọ̀ láti. How are you? Good. Really? Thank you. Hi, baby. Baby. How are you? I'm good. Eh, Larry. Yes, ma'am. Ó tiẹ̀ ní nǹkan tá a fẹ́ sọ fún ẹ. Tọ́lá, gbé perfume tí sweet rà fún ẹ, gbé jáde jẹ́ kó Yeah. Perfume, ó fún mi ní perfume. Orí, sweet ló rà fún. Èmi àti Bọ́lá wá insist pé ó gbọ́dọ̀ fi wọ̀nyí sis tó jẹ́ wọ ni boyfriend ẹ̀ so I insist torí ẹ̀ la ṣe wá fi hàn. kí lẹjọ dàpọ̀ tó fi ràn ẹ fẹ́ fún. wọ́n ti mọ̀ pé bóyá àwọn èèyàn mi tó máa ń fún wọn ní nǹkan tó ń bá a fẹ́ wọn kò máa fẹ́ wéyàn tó kò máa. bóyá kàn ó pé kò ń fún un pé torí pé ó jẹ́ customer as customer dada concern. Okay. No, no, no, no, ma'am, ma'am, Danny, move fọ. What? Wait, bring it. Ah, ah. Gba. Wọ́n ní kò gbé dání. Ṣé mo pé wọ́n ní boyfriend ẹ̀ wọ́n lọ́kọ ẹ̀ everybody more. So whatever you like, just do with it. Oh, mọ nǹkan. Tọ́lá ṣé ká máa lọ I do bá mi. Mo ti ń lọ. Láre, Tọ́lá see you. Lanre, <laughs> báwo ni sweet máa Pave, ra pef fún Tọ́lá? ó dàbí ìgbà tí ọkùnrin ọlọ́kùnrin tó ra bra àti pant fún obìnrin olóbìnrin ni àròkọ ló fi pa fún mẹ́ẹ́. wá àti fún ronú bẹ́yẹn má máa ronú bẹ́yẹn at all ṣé o mọ̀ pé kọ́sítọ́mà dáadáa ni tọ́lá jẹ́ sí sweet ni so tó bá ra fún kò ní ìwọ it's not bad ó kàn fi appreciate ẹni pé ó ṣe patronize ẹni pé tó ń snap tó ń ṣe gbogbo ẹ̀ tó bá ra fún ah, it's not kò sí bí dín bẹ́ẹ̀. ṣó ti rí ojú tèmi fi wò kọ́ ni wọ́n fi ń wò. Um, all said but really me ò me rí nǹkan tẹ́ ń sọ yìí rò <laughs> because mo mọ ẹni tí mo ní mo dey trust her so sure. i'm not scared. na trust trust trust trust ni wọ́n sọ bẹ́ẹ̀ yẹn mm-hmm. perfect ṣé o mọ̀ pé trust is the pillar of love tó bá trust ẹ̀ fọkàn balẹ̀ kò sí kò sí problem. that's just it trust is is all that relationship Yeah. Yeah. sori nǹkan tẹ́bi kan máa sọ ni pé you have to be very vigilant very vigilant. <laughs> mo ti gbọ́ but mhm. mo mẹ́ni mo ní mo dẹ̀ trust ẹ let's forget it. mo ti gbọ́. bó ṣe ní pé àwọn ọmọ sọ pé àwọn máa fún mi ní owó wọn dẹ̀ owó sẹ́ni owó ilé mi dẹ̀ ti tó sùn wọ́n gbà tí lè bá mi rí bí i fifteen thousand naira yá. Ah. mi ò ní o bọ́ owó ṣe mo gbọ́n mi lé ibi tán ti lè yẹ lówó la ní kó lọ yẹn tó ń ṣe bálabàla èló ló fẹ́ ó oh, bẹ́ẹ̀. What's up now? What are you doing in school? Oh. Mo kàn wá fún meeting àwọn ọmọ promotion. Oh, really? Yeah, ọmọ pé Thursdays ni a máa ń ṣe. Oh, I see. How did it go? Ah, it went very well, very, very well. Mm. And guess what? I'm not good hmm. at guessing. Mo meet sweet níbẹ̀. Mi ìmọ̀pọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ni o and truly believe pé the same local government náà láti jọ Really? Yeah. The same sweet photographer? Yeah. Wow. I'm very surprised. O tún wá The same mark tó máa ń wà lẹ́yìn àwọn ọmọkùnrin Ògbómọ̀ṣọ́ yẹn ó wà lẹ́yìn I'm just so surprised. Uh-uh. Like, mark mark kan máa ń wà lára lẹ́yìn àwọn ọmọkùnrin Ògbómọ̀ṣọ́. Yeah, tó máa local government wa. Ó dẹ̀ wà Yeah báwo ni wọ́n ṣe mọ̀. òun ló sọ fún mi póun ní ìgbà tí mò ń béèrè lọ́wọ́ yìí pé ṣó wàá sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ lọ́hùn wọ́n sọ fún mi pé yes now wọ́n sọ fún mi pé máa kí n wà lẹ́yìn òun pé ṣé mo mọ̀ pé máa kàn máa wà má nìyẹn. ẹ ti jọ close tó tó yẹn tó fi lè máa orúkọ bẹ́ẹ̀ rẹ. not really ah close ṣebí mo kàn máa lọ ya picture lọ́dọ̀ bọ́ ẹ̀ ni but everything just happened. Everything just happened. That's the that's the word. Everything yeah, just happened. Ah, oh, baby, everything just happened. Hi. You ò mọ̀ nǹkan tó jẹ́ mo rí ìtọ̀run náà ní ìfẹ́ yìí. Inú ẹ̀ to tètè máa bì mí ní. Ìgbéraga ẹ̀ sì pọ̀ jù. Á dẹ̀ máa ṣe bí ìgbà kóun ló kó wa jọ sí ìbà. <laughs> Ah. Ṣé bẹ́ẹ̀ náà lẹ máa ń pọnlé? Ọlọ́run ṣe pé mi ò kí I don't talk to him. Ah. Èmi ò tiẹ̀ He's too arrogant ló dé. Hi, lady. Hello. Hi. We're doing good, and you? Very well, thank you. Mm, you're welcome. Um, Tọ́lá ńkọ́? Ó ti jáde. Eh, ó lọ oh. sọ́dọ̀ sweet. Ibẹ̀ ló wà. Sorry? Ó wà lọ́dọ̀ sweet. Sweet? Yes. The photographer? Yes. Kí ló lọ ṣe ń bẹ̀? Ẹ jẹ́ kí mi lọ pè wá jókòó ṣebí ìwọ mọ̀dọ̀ sweet. yeah mo mo mo mọ̀dọ̀ ọmọlé àbí. lọ wò ń bẹ. okay bóyá kí kúkú check ẹ right there. mi dáfẹ́ tó bá fẹ́ kọ́. okay. kí ni problem yìí méjèèjì lọ. mo ti báwo. kí ni wàhálà yín náà kí ló dé síbẹ̀ yẹn má bẹ̀ sí máa wà bẹ́ẹ̀ náà bí tí wọ́n ní kókó lo oògùn fẹ́ẹ́ dẹ̀ ní pé kí n lo oògùn kí n dẹ̀ tètè jẹ́ kó mọ bó ṣe ń lọ náà hmm. sódà bẹ́ẹ̀ ni kò dá náà. Hmm ṣé mi ò sọ fún pé ṣé mi ò sọ fún pé àṣírí méjèèjì máa tó tú ṣé mi ò sọ fún àṣírí wà tí tọ́lá máa tó tú. wọ́n ẹ jẹ́ kí omi yí pé o ẹ jẹ́ kí omi yí pé lónìí níbo àbó ti mú ni àbó ti mú ni. so gẹ́mi yẹn ṣe adúrú gbogbo nǹkan tó tó báyìí fún ẹ despite all you did for her. obìnrin no wonder no wonder anytime tí bá béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ wá ní kí gbàgbé ń pa ẹ̀. o ì tí ì gbọ́n kankan mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ ni. Please, please, I'm sorry, I'm sorry. Joy, she should hear me ọmọ mi ò gá yẹn lóògùn fún mi ló máa ń ṣe ètò. sorry, sorry, eh, I go love because you said

I did. No. I'm serious. You actually forgave her. Ládùúrú gbogbo nǹkan to ṣe fún ẹ. I did. Okay, um, but really, ṣé o mọ̀ pé nails ìyàwó mi ló jẹ́ kó kọ́kọ́ ṣe? Ó mọ nǹkan táwọn ẹgbẹ́ máa ń ṣe. Ó yẹ kó wá síbí báyìí, kó wá gbé mi kúrò, kó wá gbé ìyàwó ẹ̀ kó gbé e sílẹ̀ tó bá ní kí ló dé kó sọ pé ló máa kọ́kọ́ níyàwó ó sì ṣojú dúdú bí ojú mi. ah mi ẹ ti ṣeré jù o. no no no no no mo understand i'm i'm i'm taking all of this things for love so my brother, máa fi wọ́n lẹ̀ jẹ́ kan sọ ìtàn fẹ́ ìfẹ́ ló ń jẹ́ kí mi máa ṣe ògbélé tí mo ń ṣe. ẹ gbà mí ẹ bọ kí ló ṣe yín méjèèjì tẹ̀ẹ̀dẹ̀ báyìí kí ló ṣe yín tẹ̀ẹ̀dẹ̀ tẹ̀ ń ṣe bíi tosin sound. ah, ah. olúwa tosin òun má kọ dọ́ọ̀lù naturally ma. kò ṣe kó dọ́ọ̀lù ó dẹ̀ ó dẹ̀ ìgò tó bá ń gbọ́ àwọn ó dẹ̀ dẹ̀ àtú. ẹlẹ́n jẹ́ kí bọ̀bọ̀ náà wake up anyways uh, that's fine um, babe I I got the apartment already. Sorry of course. Mm-hmm. èmi àti yes um, I paid for your room already and then nítorí mi ò fẹ́ dàbí kó jẹ́ pé èèyàn ń ṣègbéraga I also paid half of our own. Ah! ajé wọn jẹ́ tiẹ̀ lójú kíni kíni kò bá lè má kó o yìí bá o ti já ìdí bẹ́ẹ̀ ṣé ẹ ṣàtiwò tọ́ẹ̀lẹ̀tì lè yẹn dáadáa ṣá because èmi máa ń lo tọ́ẹ̀lẹ̀tì gan-an mo ò dẹ̀ lè stand ìdọ̀tí rárá ni. ṣadé ṣadé àwọn eléyìí wọ́n lè yàgbẹ́ látẹ̀kọ́ dábẹ́kúta ó máa máa yàgbẹ́ bíi táwa jí ṣe fi ní Ìbàdàn ni this girl only only ó lè yàgbẹ́ lẹ́ẹ̀márùn in a day. ìṣí ìṣí ẹgbẹ́ ìkúkú yẹ kúkú yẹ. ibi tó máa láìkì tó jẹ́ pé tó bá tó bá ń ṣe gan-an ó máa ó máa fi ìṣòro bá a máa bẹ̀rẹ̀. ọ̀pẹ̀ tó ká lọ wọ́ ọ̀ṣẹ́ wá ń sọ irritation. a sì máa rọ̀ sí ẹ̀ náà. ó ti ó ti tí ó sì dì ní. ó pọ̀ ẹ̀ ló ń bá a lè parí kò ní jẹ́ a ò ní nìkan tó máa like say, now you are going I just feel like say, now you be my woman, baby. I just feel like say. Just don't the right, yeah. You're cool, just just change the style. Let me see this. Yeah, okay. No, you're cool. You're cool. Let me just change the right coat. Coat, that's cool. Move on, move on. My dialogues. Just yeah. Okay, just okay. Just give me like dawn. Yeah, yeah. Kọ́lá kí ló dùn ṣe báyìí kí ló ṣáṣúrò ní tó wà tó wà ó pè ní bàgà. I won't hear about this guy. It's not funny. You do some silly things over Jesse and Nichi, right? Tunji Kaki. Does it, is it funny? Good Hi. Ah, oh, straight down to your left. Okay, thank you very much. You're welcome. Have I not warned you about this guy? I'm sorry. Actually, me, if picture, Lodre, no, I'm not you never shush your mouth, Joe. You're never tired of I'm sorry, I'm sorry, but you keep repeating the same thing. Does it no, make sense no, to you? No, that's not it. I was just he, he called me, he said he just wanted to give me a free You're just you're just a pain in my in my in my neck, really. Me pain. Yes, you are. But you always tell me I'm sweet. Oh, so that makes me stupid. So you, if you if you're sweet, uh, that that makes me want to pamper you when even when you're doing the wrong thing. No, baby. Maybe I'm just a sweet pain. What silly sweet pain? Okay, oh, maybe because he's sweet now and then. Oh, ah, yeah. no, baby! I'm sorry now. Mama, should you be you're sorry? Let's go and take pictures together. It's Where? been long. No, no, no. I don't know where. No, so I just want you to laugh. So, yes, yes, yes, yes. Ah, baby. What ah, happened? It's not gonna happen. The battery is down. Ah, oh, yeah, let's go inside. What inside? òjò ìfẹ́ lọ́rọ̀ yóò afẹ́fẹ́ ìfẹ́ lọ́fẹ́ yóò. ó máa wà ní class. mo try nọ́mbà ẹ̀ látàárọ̀ kù lọ. mo fi lẹ́nu class ní check it. ó wà ní class. all right later. òtútù ńlá mú ọkàn mi ọ̀rọ̀ ìfẹ́ bí adùn. Hi, Larry. Hi. <laughs> How are you? I'm fine. Uh-uh. Ló ṣẹlẹ̀. Ẹ mo ní kí n wá jókòó sí under the you know tree àwọn breeze kan máa ń fẹ́ bí orí máa That's right. Eh, are ní nǹkan tá a fẹ́ sọ fún Tell me about it. Eh, I can't wait. pé ṣó first building tó wà níbi staff quarters Yeah. ẹ tó bá kọ́kọ́ wọbẹ̀ tí gbó wà ń bẹ̀ báyìí a kàn ń a wò pé kò lọ síbẹ̀ as in right now mm. anything to bá ti rí kò wá sọ fáwọn. <laughs> mo bẹ ìṣẹ̀lẹ̀ ń bẹ kí ló dé tẹfẹ dé. can you please just. lọ́rìn kan tí mo kò ṣe kọ́kọ́ lọ síbẹ̀ yìí. I'm bá débẹ̀ ẹ ṣe ìpọ́n máa fún ìdàtí tó ṣe. a máa dúró díẹ̀ ń bí báyìí o we wait for you. ẹni wà láà. èmi náà rò bẹ́ẹ̀. ẹni wà láà. kò tẹ̀ ṣe kọ́kọ́ lọ náà. bá mi di eléyìí ẹ jẹ́ kí n bá yín bí o. a máa dúró síbi. dey feel like say "Now you are go marry. marry, marry. I dey feel like say. sorry. I'm so sorry. Please forgive me. <laughs> forgive me. I'm sorry. It will never happen again. I'm so sorry. I'm sorry. I'm sorry. Just go. I'm not interested in anything. <laughs> fún ẹgbẹ́rẹ́ àti ẹ̀bẹ̀ orí burúkú tó wà ń káàkiri <laughs> èmi mọ̀ pé definitely after ìtorí yẹn o lè forgive ẹ̀ láéláé. mo tún dárí jì. Sorry, life. One more chance? No, give me one more chance. It's one last chance. Please. I, do, you, do you feel good when you do this? selfish now. Promise. That's a promise? promise, a promise. Larry, what's up? See oh, okay. Sure. Oh, so many bumbo. Yeah, I just want to surprise you. Thank you. No pàdé bọ̀bọ̀ sweet yẹn bí mo ṣe ń wọlé bọ̀ kí ló wá ṣe ń bí. Oh, èmi ló wá wá. Kò kí ṣe Tọ́lá o, owó tí mo jẹ́ ló wá gbà lọ́wọ́ mi. Oh, okay. Hmm, Tọ́lá kọ́ ló wá bá. Yeah, in fact, torí tèmi gan ni kò ṣe dúró pẹ́. Torí bó ṣe dé báyìí, ó kí mi mú ò dá lóhùn. Ojú burúkú tí mo fi wò ó jẹ́ tètè sá lọ ni. Are you sure about this you're saying? Baby, babe, I don't like this. Ṣé every time tí wọ́n ti sọ nǹkan fún ẹ, ló tún gbọ́dọ̀ béèrè again for reconfirmation? It's not nice now. Màá sọ nǹkan fún ẹ, wọ́n tún wá ní are you sure? No, I just want to be sure you're sure you know what you're saying or you know what you're doing. You're sure, you're sure, you're sure, everything sure. Emi ah, go sure. <laughs> Baby, I'm very sure, Ṣebí ṣúrì kò wò wá ó ti ń kàwé tiẹ̀ lọ that's to tell you pé kì í ṣe rẹ̀ ọmọ kó tí ẹ̀rí ti wá wò. òjò ìfẹ́ lọ́rọ̀ yóò afẹ́fẹ́ ìfẹ́ ló ń fẹ́ yóò ó ń ìjì ńlá o òtútù ńlá mú ọkàn mi ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni. ayé mi fẹ́ gan ni gbogbo. méjì kí ló ṣẹlẹ̀ gbogbo náà ibi ó pààyàn náà tẹ bá fi ogún ọdún pinnu ẹrù rẹ ọjọ́ ògùn lè fẹ́ jájà. ṣé mo pé wá ṣàtẹnu mi lé mi kò tún sọ̀rọ̀ báyìí. ó ta sí wa ṣá. àwa ẹgbẹnu sínú bí àti ẹni kí ló mí ìlà bó ń ṣe o. kò sí wàhálà gbà mí ìkọ ẹ níṣẹ́ mọ́. ṣé wọ́n ń jẹun wọ́n mọ̀ gbà kò pẹ́ wọ́n nìyẹn. ó yà jọ jẹ́ ká wọ́n lajẹ́ àwọn àgbọ̀ngàn. ó yà mẹ́kọ́ jẹ́ Um, babe, can I see you? Yeah. So okay, sir. No, no, I'm, I'm perfect. Okay. Ah, my name is here. Keep your food. Ah, o tẹ ti ta bẹ gbogbo baba jẹ. Oúnjẹ kékeré mu wa. wristband. Wristband? Ta Wristband. Ah, Titi Ṣadé ni. Ṣadé, Ṣadé wa. Ṣadé? Yeah. This looks like something to Mama Rilo or this sweet guy, the photographer. Why do you sọ̀rọ̀ báyìí Larry? Báwo ló ṣe sweet? Kí ni wristband sweet fẹ́ wá débi báyìí? Must she always mention this guy in our discussion? Because this wristband looks like something that belongs to him. ṣàlè jẹ́ pé èèyàn kan ló máa ṣe fún ṣadé ló ní òkè ń rí lọ́wọ́ ṣadé ni ṣadé máa ń lo oògùn anytime tó bá ti wọ red ṣadé ṣebí wristband ẹ̀yàn lélẹ̀. yes tèmi ni. mo sọ fún ẹ tó bá ti wọ red ló máa ń lò so àárọ̀ yẹn ló wọ red ó ti change aṣọ yẹn sí. ṣọlá ìkẹ́ ni. It looks like um, Rich Bandit, Marillo, or the sweet um, photographer guy. Ah, no. Uh, no. Ó lè The last time tí mo lọ lé mom sí ló fún mi. Oh, really? Yes. She o like kí n ra fún ẹ? Ó níbi kan tí mo very. Mm. I'm not a Pepe, kí ni ìfẹ́ tí kò bá sí fọkàn tán? You don't seem to trust me anymore. And it's beginning to kill Miss slowly. Hey. Because you say love is sweet, oh. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bible, tó two are better than one. For they have a good reward for their labor. Oh, oh. How are you doing? Um, àti lọ wẹ́ ní department lecture me so. What is happening? oh well Larry, um, Baba we aku basi we sì wí a ni wo lóòótọ́ ọ̀rẹ́ wa ni Tọ́lá gbogbo nǹkan tá à ń sọ fún ẹ nípa ẹ̀ kò yẹ ká máa sọ àmọ́ tá bá tún ní káàrò náà a ti mọ ẹ̀ka tó mọ tọ́lá besides you been very good to us ṣe ló mú wa bí ẹni pàwà gangan lọ́bí tẹ̀lé kò sí nǹkan tá a fẹ́ nínú ọgbà yìí tó kì í ṣe fún wa and you are a good person àwa ni máa wò kí nǹkan tí kò dáa kó máa ṣẹlẹ̀ sẹ́ ká dẹ̀ dákẹ́ ká má sọ̀rọ̀. yeah that's fine I'm, okay I'm, I'm listening èmi àti Yéwándé ti bá Tọ́lá sọ̀rọ̀ ṣùgbọ́n kò gbọ́ ó pífẹ́ láti máa sọ fún Ṣadé nítorí pé ìyẹn encourage láti máa ṣe gbogbo rubbish tó ṣe láàrin ṣé kí n má sùn ẹ̀. Tọ́lá Sweet ṣì ń fẹ́ra wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣì ń wọn in fact ìyàrá tó gbà fún Tọ́lá gan ni Sweet máa wá sùn mọ́jú. Ah, Adétí bá sọ̀rọ̀ títí kò gbọ́ ni ìjà ló fi ń bá wa jà. àti bí lè rè kí ló rí lára sweet rádaràda yẹn ah, i mean sweet tó jẹ́ pé fọ́tò ló ń yà láti fi survive àti béèrè severally lọ́wọ́ ẹ̀ ó lóun kàn catch fọ́ọ̀nù òun ni ó ní pé school life báyé kan ló wà you know ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn wá deserve ẹ̀ a máa wá máa wà máa lajú wa sílẹ̀ máa jì sọ́fẹ̀ ni i mean no. but láàrin mo ṣì wà surprised pé o ṣì totally in love pẹ̀lú Tọ́lá. Yep despite gbogbo nǹkan tó ṣe fún ẹ ah, ah, lórí wake up náà kò dé má ike tọ́lá kó TV for so long. for too long you mean she's been deceiving you for too long you need to wake up wake up guy please wake um, up. I just I just have okay okay it's it's fine um I know I know I know. No a ah, fẹ́ kó rí wa bí a mẹ̀bọ̀ o àbí pé èké la wá ń ṣe fún ọ. no no no. we just want the best for you we just want you to be happy that's all. I know you I know you want the best for me okay so um, it's just <laughs> um, love is love is funny. I know. Okay. Uh, Put yourself together and get over already, okay? definitely um, aláti to share máa ma to share it. better kò shall to share it? ìfẹ́ um, ló fẹ́ yóò dé ọ̀dọ̀. ó ń jà bí ìjì ńlá o. mo ti rẹ́ ní kejì mi ẹni bí ọkàn mi jẹ́ ń fa ẹ lọ́wọ́ dání kọ́kọ́ ìfẹ́ gbé wa lọ. Boy, I cannot live without you, olólùfẹ́ mi. Eh, eh, eh. Mi ò ní figbá kan bọ̀ kan nínú. Mi ò ní fi àsílẹ̀ mọ́ ìfẹ́ mi. Èkùrọ́ ṣàní alábàákú ẹ̀ wá. <laughs> baby ọ̀ọ́ oh. bí ẹni pé mo ti mọ̀ pé òun bọ̀ ni mo ṣe ń kọrin tí òun kọ. Hmm. baby. I want to ask you a straight question and I want a sincere answer. Okay, ó yẹ kó mọ̀ pé mi ní parọ́ fún ẹ náà. Kí ló wà láàrin wa ti sweet? sweet photographer kò sí nǹkan kan láàrin wa náà ṣé torí nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni kò sí nǹkan kan láàrin wa mọ́. o ì tí dá mi lóhùn nǹkan tí mo bí ẹ ṣé wàá ti sweet ṣì ń ríra yín ṣe ṣì ń fẹ́ra yín àbẹ́ fẹ́ra yín. bíbí a ríra wa mọ́ a fẹ́ra wa mọ́ sweet tó jẹ́ pé mo tiẹ̀ kí n fẹ́ rí mọ́ rárá in fact tó bá kí mi gan mo ò kí dáhùn tó bá ń gbá báyìí mi máa gbá báyìí tó bá ń gbá báyìí mi máa gbá báyìí a ti di ata tọ́jú wà tí ẹ kí n ríra wa. Are you sure? ó tún ṣì ń béèrè lọ́wọ́ mi pé am I sure? àwọn wo ló ń pòkọ ìbànújẹ́ fún ẹ ta ló ń sọ nǹkan fún ẹ. ah ooo oye ṣé bòbó yìí ti dé bí báyìí náà. Ah, bí akéwì náà pèlè nǹkan sí i. Ah, ṣé wàá pa. Ah, ṣé kò sí ìdádúró síta. kò sí nǹkan kan ó sọ fún mi pé òun ti dé junction bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kan náà. <laughs> Ah, ẹni tó wà lọ́lùdẹ́ yẹn títí máa bọ̀ lápá. láàrin báwo ni ìwọ náà là ń dúró dé láti ẹ̀kọ́. ẹ jẹ́ ká wọlé lọ kíákíá. àbí bọ́ ọmọ kan just go in now yàrá tọ́lá ni kò lọ straight ṣáà lọ sí bọ́bọ́ tó bá débẹ̀ má jà má ṣe anything we will be waiting for you. kí n kò lọ sí ààrẹ. yàrá dey just go straight to our room tètè má jà kò ń lọ náà ìjà fara ni don't worry just go. Mm -hmm. òtútù ńlá mú ọkàn mi ọ̀rọ̀ ìfẹ́ bí adùn. ṣé ṣé kìí ṣe tán ti ń jà ní ìgbà yìí. ọ̀hún mi ò gbọ́ ariwo kankan bọ̀ ó fúlẹ̀ ó yẹ kó. Larry. Larry. We are very sorry. Eh? Mo ṣe pa fẹ́ mọ̀ ọmọ ọbẹ̀ inú jẹ́ wákọ̀ ìfẹ́ kórìí gbogbo nǹkan títọ́ láì ṣe yìí náà ni. Larry ó yẹ kí wọn náà ti rí báyìí pé Tọ́lá ò deserve it she's our friend kò ń ṣe pé bóyá i'm betray but you have to see all of this. ní ìkan wọ́ọ̀tì gbogbo ọkọ tó ń ṣe fún wọn ò dẹ̀ dẹ̀yìn lẹ́yìn ẹ̀ ah, ah, ah. kí n bẹ́ẹ̀ ń jẹ́ lójoojúmọ́ ni. Lánre Lánre. ṣé ṣé kò ń ṣe pé a ṣe mistake pa mistake bíi ti báwo ṣe bá ń tún ayé ẹ̀ ṣe. ìyẹn àánú gbogbo yìí ṣe ni o àbí ká tẹ̀lé ni. bí a kàdé tẹ̀lé. ẹyin bó tá bá tẹ̀lé náà bó la mọ̀ tó ń lọ bó la fẹ́ tẹ̀lé lọ. Ah, kò sí kan tó ń rọ̀ ní nǹkan tá a ṣe náà. Ah, he's looking so sad bó kí ló dé tí tọ́lá ń ṣe báyìí ṣé yóò kí n láìkì ìròyìn gbogbo yìí láì tọ́lá ni. ẹ̀ tó lórí òní fìlà honestly honestly ẹni tó lórí ò ní fìlà o. bá ṣe é ṣí bí igbá ó bá mọ̀rú ìfẹ́ tí mo ní sí ọ. láàbò láàbò àìkú gbéṣẹ́ ẹ̀ fún tẹ́lẹ̀ fún ọ lówó bàbá ah! yìí ti kú ṣá. Ah! Ah! ojú ẹ̀rí tó o. ṣe jẹ́ mọ̀ pé pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn náà mo tún sì fẹ́ dáríjì nígbà tó wá wo mi lọ sípìlì àwọn ọ̀rẹ́ mi ló ní ó dà pé ọ bọ̀bọ̀ ẹ̀ kò ń ṣe pé ó dọ́ọ̀lù nìkan ó dà pé ó ti ní tọ́ọ̀chì mm-hmm. tó o bá dáríjì àwọn ò ní ẹ bàbá mi ṣe mọ́. bẹ́tà. mo ṣe wò pé hmm, nígbà tí mo bá ti rí ẹ ṣàlù lọ. ẹni tó tún try ó make attempt láti tún fẹ́ pa mí. abeg. Please forgive me, don't kill me. Forgive you. You don't know, say there is no forgiveness in the book of Zanga. Hey, FBI. I drop this shit, man. Very cool. Eh? Now so it be. Zanga, No, no mercy. Anybody for this campus will step on the toes of a lion. What thing go happen to that kind of person? Going down. Gone. It's going down, man. Unlock this nigga, man. Hey, look at this place. Can you look in my face, nigga? Hey, you oh. bet. Zagadat! No mercy. Lanre, look at me. you Ìjọ́ wo ló bẹ̀rẹ̀ ìwáyàmáyàmá yìí? Because I know you too well at the back of my hand. You are this serious type. Ìjọ́ wo you don't want to be gbàyàwó obìnrin? Ìjọ́ wo ló wá bẹ̀rẹ̀ sí ní gbàyàwó àwọn èèyàn káàkiri tó ń fẹjọ́ ẹ̀sùn? Èmi ìgbàyàwó anybody ìyàwó mi tán gbàgán mi ò tún ṣe nǹkan kan mo rọra dákẹ́ ni. Fẹ́ kú torí obìnrin. Èmi ọ̀. Mo fọ́ fún ẹ o, obìnrin tí ò jẹ́ nǹkan kan o mọ̀ pé ọkùnrin kan tó bá ti torí obìnrin kú báyìí ẹgbẹgbẹ̀rún obìnrin máa kọjá lórí sàárè most definitely. wọ́n á tún tú oúnjẹ ẹ̀. now ah! Lanre I want you to get this at the back of your mind you will have done the same thing we did to these niggas. I swear. nítorí èèyàn tó jẹ́ sí wa nítorí oore tó ti ṣe fún èmi particularly I for know wetin I go do you right now. ìpàtàpà ọmọ wo. àgbọ̀dọ̀ pọ̀ máa gbẹ̀rí bẹ́ẹ̀. ìpàtàpà ọmọ gbẹ̀rí. àgbọ̀dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀. ìyẹn kan kí n pọ̀ máa wo bẹ́ẹ̀. pọ̀ máa wo bẹ́ẹ̀. as e dey go i go go by the way of the zanga because the zanga tell me say anybody wey don open that book do favour for that nigga must go scot free. But this is the warning. If you dare open your goddamn mouth to tell anybody what you just saw. so light here dada. Mm. Larry hmm? I am never <laughs> ever gonna hesitate to put a slug through your dome. Mm-hmm. Are you feeling me? Mm. You keep your mouth shut. You keep your eyes closed. Yes. You act like nothing happened. You know I don't bluff. Don't call it. Mm-hmm. Now you can bounce. Mm? Base for here. Bounce! Bounce! base for here! base. You're mad. Oh, <sighs> that girl is a Jezebel. She's a devil. Like, I'm not even sorry. They will be right now. Ẹran kò gidi ni get yẹn. Ah! Hey! Oga, ga o. Ọlọ́run máa ẹyọ òun àti bọ́ọ̀ì photographer yẹn wà nǹkan ṣé wọ́n sì ń fẹ́ra ah, wọ́n fẹ́ra àti point wọn fi bò mọ́ mi kẹ́ ogun. I go love oh, because you say love oh, sweet oh. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ inú Báíbù tó ní two are better than one. For they have a good reward for their labour. ṣe wú hmm. inú mi ṣe dùn lára mi ṣe yá gbàgbà pé mo rẹ́ni kejì mi lọ́jọ́ ah, àkọ́kọ́ tí mo rí yẹ bínú bá ṣe é ṣí bí ah, sweet àti tọ́lá. guy torí ìwé tí láre ń ṣe láre máa fún ọbọ yìí ní chance náà ó máa ń fún láyé jẹ náà. káyọ̀kẹ́ mi ti dé àtọ́jú ah, ah. small boy ah who ah. ọgbà yìí eléyìí. if una beat am finish now I aláwọn látún máa forty kó sóko. relationship won't last nítorí yẹn máa ń lu ó máa ń lu bí ìlú bàtà lójoojúmọ́ ni àlùbọ́mi mi ò wà comfortable inú nígbà tí mo ti rí bọ̀bọ̀ street yẹn tó nà tọ́lá bó ṣe lu yẹn i just how can a sane man beat up a woman like that. ṣé ìmọ̀ àríwé lè rí ṣé nítorí pé tweet náà tọ́lá ló ṣe banújẹ́ báyìí kí ló sì rí ó máa ń nà ju báyìí lọ. ìwọ gan surprise me why would you get yourself worked up over tọ́lá tọ́lá ládùúgbò nǹkan tó ti ṣe fún ẹ hmm. wo àwa ti use mọ́ kò jẹ́ tuntun sáwà mú ìwọ ló strange sí bọ́ ṣé kí n tún ṣọ̀kẹ́ tọ́lá ò lọ sí school mọ́ láti bí a bí a week or over a week ago ìgbà tí ó rówó school sàn ta ló fẹ́ san ṣé sweet ló fẹ́ san àbóhùn ìwọ náà ṣàmọ́ orílẹ̀ tó ti jáde ó mọ̀ náà ṣé bígbà tó ń fẹ́ ló ń ṣe posh posh ó ti wá jà lójú báyìí kò lọ sí school mọ́ mọ́ fún un she's just there. ó lè tó yẹn ni. Oh, ó lè jù bẹ́ẹ̀ lọ kí ló ti rí. Lanre Lanre Lanre òde jọ dúró Lanre jọ nítorí Ọlọ́run òde dúró gbogbo ọ̀pọ̀ tí mo fẹ́ sọ jọ nítorí Ọlọ́run mo fẹ́ bẹ́ẹ̀ ni mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́ I know mo jẹ́ mọ̀ pé ìwọ náà mọ̀ pé èèyàn burúkú ni mí because gbogbo àwọn ipa gbogbo ìwà burúkú tí mo wù tí wà á ti tọ́lá tẹ̀ ti ń gbà yẹn mo máa ń support ẹ kó ṣe nǹkan tí kò dáa èmi dẹ̀ feel pé mo help ẹ ni but um, nísìnyí báyìí mo ní láti wá kí n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó lè dáríjì mi i am so sorry bí mo ṣe dúró síwájú ẹ̀yìn tó bá mú kí tó bá nà mí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ i am so sorry. ó ah, lọ bọ̀rọ̀ tó máa lo ẹ́ńgì bó ṣe á náà sí mọ̀ ẹ́ńgì already ìṣòro kò ní ìpínlẹ̀ tó ń rún gbẹ̀ngẹ̀ anyways um, mi ò ní nǹkan kan tí mo fẹ́ mo fẹ́ bẹ̀rù lẹ́jọ́ because tí mo bá ní mi ò mọ gbogbo pálapàla tó ṣe sọ́tọ̀ yẹn á dà pé mo ń parọ́ tán ra mi jẹ ni um, mo mọ gbogbo ẹ̀ but still I just choose to to look away okay and then I think it's fine um, èmi ti dáríjì ẹ̀ ǹdọ́jú mi ò bá dáríjì ẹ̀ mi ti ẹ̀ ní dúró máa gbọ́ gbogbo ẹjọ́ burúkú tó ń ro ìbọ̀t it's fine just try and make make a change ayé you ni irú really just change your lifestyle and that's about it. thank you. all right ah, mo gbọ́ pọ́n níwà àti tọ́lá yẹn kì í sọ̀rọ̀ mọ́ kí ló ṣe yín. tọ́lá ṣá olórí burúkú lọ́mọ in fact mo regret pé mo jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ṣé bí olórí burúkú bọ̀bọ̀ photographer sweet yẹn náà ló dá wàhálà sílẹ̀ láàrin wa ó mọ̀ pé bọ̀bọ̀ sweet yẹn àti wọ́n fẹ́ ra bọ̀bọ̀ yẹn dẹ̀ pè mí pé kí n wá mú tẹ òbí àǹkọ́ gidi ló fẹ́ sọ ní ṣó mọ̀ pé bọ̀bọ̀ sweet yẹn ó rape mi he raped me nǹkan tó ṣe wà ń bí mi tún nínú gbogbo ẹni pé mo tún wá sọ fún Tọ́lá pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ó para tí Tọ́lá máa dáhùn ó ní sweet sọ pé èmi seduce òun ni wípé torí ẹ̀ lòun ṣe ṣe bẹ́ẹ̀ fún mi pé òun ò rape mi ò ṣe bébì lèmi seduce òun kọ́wé mi fi ẹ̀gbèjà mi kò rí kankan gidi sọ mo kàn wò pé kò wọ́ ọ̀tì kò wọ́ ọ̀tẹ̀ a lè ṣọ̀rọ̀ ẹ mọ́ kó máa lọ. so sorry so sorry it's a sad story. pẹ̀lẹ́ well, eh? ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ Yorùbá tó ní ohun ojú ń wá lójú ń rìn but all the same àní kò pẹ̀lẹ́ náà ni n tó wò pé ọ̀rẹ́ ẹ̀ nìkan kọ́ ló jẹ́ kóun gbádùn kóun gbádùn wọ náà ni ya lẹ́yìn méjèèjì àbí o ti jọ wà nú rẹ́kọ̀dù pé kọ́ rẹ̀ méjì pọ̀ nìyẹn anyways pẹ̀lẹ́ ṣùgbọ́n um, it's not a good thing nǹkan tó ṣe kò ṣe pé mo support nǹkan tó ṣe is wrong but n ojú wa lójú máa ń sábà rí ká níwọ náà ti hùwà tó dáa ní rape ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ but èyí tó gbẹ̀yìn náà da èèyàn lè wá wèrè náà kó kórè tó da hmm? kó tẹ́kẹ̀ ara ẹ̀ ó rè pẹ́ èèyà èèyàn bá wá wèrè náà kò jẹ́ kó jèrè nǹkan tó da. ó ń pẹ́ ọ̀bì very good for her. Ah. àwọn ọ̀rẹ́ ẹ̀. ló ti porúkọ wọn náà ṣe yé wà ní ọ̀rẹ́ àti the other one ṣayẹ ọ̀hún ọ̀rẹ́ wa ńkọ́. sọ́rí tèmi àwọn èèyàn máa bá sọ̀rọ̀ mọ́ everybody kọ́ pàtì nítorí tèmi pé ọkọ̀ yìí ti dájú kó yé obìnrin kan máa ṣe báṣabàṣa báyìí. ó bẹ́tà ọ̀bì. now my third years you can you cannot try to kill yourself now lórí ọ̀rọ̀ this bóyá kò parẹ́ sí. no. Oh, no because ṣé wọn pé tí wọn bá fi pé òun ní problem torí ò tí gbọ́ problems àwọn ẹlòmíì to o tó bá tẹ́tí sílẹ̀ tó bá gbọ́ problem ẹlòmíì wàá mọ̀ pé àdánwò tiẹ̀ bíntín ni níbi tí tàwọn ẹlòmíì wà sórí bí mo ṣe gbọ́ gbogbo story ẹ̀ I have changed my mind I don't want to die anymore. Life is done. I'm a queen and I will meet a king who will treat me like a queen. Mm. So where you gonna be? What's your boss? For they have a good reward for their labor. Oh, lórí mi ṣe wú, hmm, inú mi ṣe dùn, lára mi ṣe yá. bínú bá ṣe é ṣí bí gbá ó bá mọ̀rú ìfẹ́ tí mo ní sí yọ.